afẹ́fẹ́ ìbò afẹ́fẹ́ òṣèlú afẹ́fẹ́ ètò bá a ṣe máa ṣe òṣèlú òun ló ń fẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé àwọn obìnrin anípàwàgò ògbẹ́yìn tá a bá fẹ́ wò ó ipò àti àyè tí obìnrin wà lórílẹ̀-èdè àgbáyé nípa ká ṣe òṣèlú ẹ̀ tá a bá fẹ́ kà ní méní méjì ó mà ti ju bíi mẹ́wàá lọ ara wọn ni Margaret Thatcher ó wà mo rántí gbà kan tó bá dárúkọ Margaret Thatcher ah nínú ilé Margaret Thatcher ni ẹ o àti mọ ohun tí à ń sọ arábìnrin omi ìlú títì ìyẹn United Kingdom ní ìgbà tí ó jẹ́ adarí ìjọba níbẹ̀ bákan náà la ní ilẹ̀ Denmark obìnrin lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń darí tábà tún wo Germany ìyẹn náà ó ń ṣiṣẹ́ takuntakun níbẹ̀ tábà tún padà sí ilẹ̀ Britain obìnrin náà ló mà tún jẹ́ adarí ìjọba ní ọwọ́ tá a wà yìí o tàbá wá sí ilẹ̀ áfíríkà ńkọ́ ìyẹn ilẹ̀ adúláwọ̀ obìnrin àkọ́kọ́ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ìyẹn ní ìlú liberia ń bẹ arábìnrin ellen selig johnson ìyẹn náà mà ti ṣiṣẹ́ takuntakun nígbà tí ó dé orí àléfà tàbá wá wá sí ẹkùn ti wá ń bí ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà ó ti ẹ̀pọ̀ lọ yanturu láti ọdún 1983 láti ní obìnrin nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní àkọsílẹ̀ nípa pé wọ́n dìbò yàn wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin lápapọ̀ títí di àsìkò yìí obìnrin ò gbẹ́yìn wọ́n sì ṣiṣẹ́ takuntakun nínú ètò òṣèlú eléyìí ló mú lágbo òṣèlú bọ́ síta láti lọ wò ó láti ìgbà tí a ti padà sí ètò ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tàbákà ní méní méjì obìnrin náà wọ́n máa ti gbé pẹ́ẹ́lì nípa pé à ń lọ sí ìgbìmọ̀ aṣòfin a tiẹ̀ tún rí lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan àti rí obìnrin àkọ́kọ́ tó jẹ́ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Anambra ṣe rántí nígbà náà bó tilẹ̀ jẹ́ pé láti bíi November oṣù kọkànlá sí ìkejì ni arábìnrin náà ó gbìyànjú tiẹ̀ nínú ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ńkọ́ àti rí obìnrin àkọ́kọ́ tó jẹ́ adarí nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tẹ̀bá rántí Olúbùnmi Ètè àwọn náà ṣiṣẹ́ wọ́n gbìyànjú títí wọn ó dà pé látìgbà tá a ti padà sí ìjọba àwa ara wa yìí àwọn obìnrin wọn láwọn ò gbẹ̀yìn rárá ṣùgbọ́n ní night assembly yìí òmìnú ń kọ wá ìyẹn la fi jáde tá a ní pé káàtì ẹ̀ wá gbé yẹ̀wò ṣé ó ní ìdí kan àbí ìkejì tó fi jẹ́ pé tóbìnrin bá jó lọ síwájú afẹ́kínà wa máa jó àjò lọ síwájú ni àfẹ́kójú àjò rẹ̀yìn tó bá tún yá wọn tún padà sẹ́yìn ṣé ó ní nǹkan tí ó ń fà táwa gbogbo ò tí ì ṣe àkíyèsí ẹ̀ ẹ̀yin aráalé ẹ bá mi wá nǹkan fìdílé bàbá mi ẹ bá mi pe àwọn sìstá mi pàápàá jùlọ ẹni tó bá ní lọ́kàn ipò náà fẹ́ jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí ó máa ṣe òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ tó bá jóbìnrin lórí ètò lágbo òṣèlú lónìí adéjọkẹ́ bákàrè àtọ́kùn ètò mo ti lọ sí ìpínlẹ̀ ògùn láti lọ gbé ìkan wá mo lè pè wọ́n ní comrade eh, comrade ni wọ́n torí pé àwọn náà wọn ò gbẹ́yìn pàápàá jùlọ nínú ètò ìjọba àwarawa ìdìbò tí ó kọjá yìí láti ìgbà tí wọ́n ti ń polongo pé ìbò ń bọ̀ afẹ́kàn obìnrin jáde kóun náà ṣe tiwọn wọ́n gbìyànjú oríṣiríṣi sẹ́mínà náà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti ẹkùn ẹlẹ́kùn òjẹkùn títí dé àwọn tó fẹ́ dupò president ìyẹn president ìyẹn ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tá a bá wà wò ó ká yọ pé bóyá vp o àwọn obìnrin bíi mẹ́fà ló jáde lórílẹ̀‐èdè nàìjíríà pé àwọn náà fẹ́ jẹ́ adarí pátápátá bóyá ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè liberia ṣùgbọ́n àmọ́ tó ṣẹlẹ̀ tí àlejò mi tó jẹ́ comrade tí n bá fojú wọn hàn tí wọ́n bá bọ́ sí agbami ètò wọ́n wá bá wa yànnà náà lọ́kọ̀ọ̀kan ìjèjì ohun tójú wọn rí nígbà tí wọ́n wà ní orí pápá ìyẹn nígbà tí wọ́n ń ṣe àtótónu wípé ẹ̀yin náà jáde ẹ jẹ́ ká gbárùkù tira wa wọ́n á ṣàlàyé ẹ̀ ohun tí ojú wọn rí lábàlọ àbábọ̀ níbi tẹ́mi rí dé òní mo sọ ẹ̀ tá a fẹ́ dókè lọ́hùn ná tá a bá padà dé màá fojú àlejò mi hàn ní pẹrẹwu wọn kì í à ń bọ̀ ná tàbá dé.